òjìdí ọlọ́run báyé ọ̀láyà alámàrí mùsùlùmí lágbàáyé náà fáwà àjọ sí àwọn sọ́lẹ̀f àwọn sọ̀hábà mọ́ sí pé gbogbo ayé inú àwọn lẹ́yìn mi bẹ́ẹ̀ ni ìwájú fáwà náà àmá lónìí àwọn mùsùlùmí odò náà lọ́pọ̀ gbogbo àwọn ìfàsẹ́yìn àti yẹpẹrẹ tí ń bá wa lónìí kọ́lọ́ kó sáà náà nìkọ̀ọ̀kan wa kódà àgbàsípò wa ọlọ́ọ̀bà ọlá Qur'anul Karim bíkàm báàbù tafsir tawhid wa sha'arati an la ilaha illallah báàbù sí sọ́la ìfúwa nípa ìkúnrẹ́ láàlàyé nípa tawhid àti jẹ́rìí kí kò sẹ́ni dábọ̀ yóò lè fúnfẹ́ àfọlọ́ọ̀bà bàbá sọ pé nínú ìjọsìn fọlọ́ọ̀bà yìí al-mahabba al-mahabba kí ẹ nífẹ̀ẹ́ ọlọ́run والمحبة أنواع لا يبقى لا رأيني النفع أصلا تقوى onírúurúni kíyàn nífẹ́ nǹkan onírúurúni aláàkọ́ almahabbatulilá kíyàn nífẹ́ tuntun kíyàn nífẹ́ nǹkan tuntun lọ́lọ́ sí nífẹ́ rẹ̀ o nífẹ́ nǹkan yẹn àti ìdíkíyàn náà tuntun lọ́wọ́ bá bí a yìí tọ́lọ́ọ̀bà náà lọ́nà ìfìsì wàhálà ilẹ̀ tuná sí àtàwòrìd ilé ìkòkò àyàbẹ́ tàwòrìd tàwí yẹ kò nífẹ̀ẹ́ ọlọ́ọ̀bà bẹ́ẹ̀lì iya min kamẹ́lì ha bẹ́ẹ̀lì ọwà nú àwọn tí yẹ fi kéye kò nífẹ̀ẹ́ ọlọ́ọ̀bà wà áwọn sọ́kùnrin ọ̀rọ̀ ìmẹ́ni onílẹ̀ nípa nípa okùn a máa fi dé ìmẹ́ni an fi ni akida an fi kan fi ni akida ne ka suma a suma aya o to di wa an fi akdun ne fa a fẹ́ so ikun yi o di wa ni nínú iṣẹ́ ní fàtà ti fi lọ ọkọ̀d ọlọ́wà tí lè kún bí abúrúdó tó sí mú kí ó súpa ó díwà ọwọ́ áwọ́sẹ́kùnrin oral isliman ìtún nípa jù nínú kùdí àfisir iman náà kí ní fi ọlọ́wà subhanahu wa على حب في الله كي النساء انتو تلوبا والبغض في الله كي دي كوي انتو تلوبا وديوان المحبة في الله هي ان تحب لا هذا شيء لان الله يحبه هناك كي النساء انتو تلوبا يعني كي النساء بكاين انتو تلوبا نساء كاين onífẹ́ nǹkan yìí ìtìrìkọ́lọ́ náà nífẹ́ nǹkan yìí سواء كان شخصا او عمدا بعد كم يعني من في مالا بك الجمي تكون في لعبه ودي وا الله ما نفري ودي وا لما نفري كان تقول كل كان اه ده كمي من نفري تقول باري تقول باري من نفري باري تقول لعبه من نفري ناتو ودي وا لما نفري كان تقول كل كان ودي وا نعم لان الله يحبه سواء كان شخصا فبعد قوم يعني او عملا وهذا من تمام التوحيد إليه وان تكري ملون لك على مجنون اللالي أنت نسوى أواني وروفك أمر على الدينار الدينار الليالي الأمر نقرأ دي ديار ديار أروني قالوا ديار أوان يأكدوا إليه كان كدوا فنو إليه diyari lailaili ní àwọn ilé tòru akpọ̀lọpọ̀ dìdáàrí wọ̀lọ́dìdáàrí tó mú yẹ máa kọlu gànà bẹ́ẹ̀ ni ìgànà tí wọ́n fi malé náà ni wọ́n máa họ́bù dìyàrí kí wá sí iskẹ̀ ilé yẹn wọ́n máa họ́bù dìyàrí ṣàgbánná kalbi ló bẹ́ ní ọkàn mi tó jù bẹ́ẹ̀ lọ kí wá máa fi kọlu gànà wọ́n lákin họ́bù man sakana dìyàrí ìjọ ń bú fún mi ní kúrò kéde pé ilé yẹn ni máa mú mi bí àwọn tó ń bínú ilé òun mo nífẹ̀ẹ́ sí ìpele yẹn ni àwọn tó ń bínú ilé yẹn ni mo nífẹ̀ẹ́ sí tí mo fi rọ́ọ̀lù gánà lé wọn tí mo fi máa pé wá ìjọra gánà lé wọn. àtàní ẹlẹ́ẹ̀kejì àmì mahabba tọ̀bì ìyá eléyìí onáà ni mahabba natural love التي لا يؤثر المرء على محمد الله ليه نقوى جتلوه بالو nífẹ̀ẹ́ nǹkan yẹn àmá kò tọ́lọ́wọ́ bá tó nífẹ̀ẹ́ lẹ́yìn ni ó dí wà ìtọ́lọ́wọ́ bá tó nífẹ̀ẹ́ lẹ́yìn ni wà á rí láàyò náà sí mahabbatullah ilé ilẹ̀ ní kò haifin tọ́lọ́wọ́ bá kúrò kalmahabbatu zawja jíkẹ́ ọkọ̀ nífẹ̀ẹ́yàwó ẹ̀ gan-an Ah, ìyàwó ẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ gan ẹ̀rẹ́ kò láburú mẹ́ ó rí ẹ̀ nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ ẹ̀rọ pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o láàrin pẹ̀lú wáìfù mi ni o kò síbẹ̀ nìkan ń dáwà dá sí o kí ẹ̀yà dákẹ́ tó bá dá sí ọkàn àbùkù wọ́n ti kìlọ̀ fún ọgbẹ́ kí ni láàrin pẹ̀lú wáìfù òun ni ó di ẹ̀rọ jìmùdín ìrọ́jà kẹ́mbẹ̀ òun ó ti kìlọ̀ fún ọlọ́jì bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ tí mo fẹ́ dá sí o between me and my wife نوع أو ثلاث بنسي عود يوا المذافر يوا قال المذهب واو وني كان محبة تكني زوجة كان نفيا هوي والولد أبي كان نفيا ماري والمال كان نفيا هو ولهذا لما سئل النبي صلى الله عليه وسلم قيل اسأل ما بلا النبي صلى الله عليه وسلم فرعوا قابل في من أحب الناس إليك ànábì ta ló nífẹ̀ẹ́ sí aisha, na aisha àìṣà aisha, bíbò àìṣà bí ẹ bá ni ọ̀gá odiwa bẹ̀ ó di wa ọ̀nà àti ànábì ní sọ̀nsẹ̀nà kí ni òmìnira fàmìnà rìjàl wọn náà wọn ọkùnrin kọ́ ara àbúwa bẹ́ẹ̀ ni ó di àwọn eléyìí àwọn ọ̀rọ̀ kó wa tó dá ìsìnkú àwọn sí hadisi haibar tana bi ni la'utiyan na adar raya li rajul yuhibbu Allah wa yuhibbu rasulahu kodiwa yuhibbu Allah wa rasulahu ẹ̀yàn wọn pé ẹni tí wọ́n nífẹ̀ẹ́ gan ṣe na Ali báyìí tí wọ́n tí wọ́n pé ọlọ́run nífẹ̀ẹ́ Abubakar dùkú ni Ali lọ nígbà wọn bí ibi man ahabbu nas àwọn àti ìṣẹ̀lẹ̀ pé ẹni tí wọ́n nífẹ̀ẹ́ tí wọ́n nífẹ̀ẹ́ tọ́lọ́wọ́ fine eléyìí omi nìkan nìkan lè nífẹ̀ẹ́ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ nífẹ̀ẹ́ ó bí wa eléyìí wá fi wá pé nana ahabun nas eléyìí ọlọ́wọ́ nífẹ̀ẹ́ díjú eléyìí kọ́sìtì wa bí ẹ̀kọ́ mi ní àyíṣà ní àyíṣà ni my wife ó ní amina ah, rijal ó ní abúwa ọ̀gá ẹni ó ti yé wa wallahu ta'ala alam ẹni kébí lọ gbígbé á nǹkan àwọn sí àwa ráìtì ní wà ráìtì wò ó bí wa omi zalika mahabbatu ta'am الشراب واللباس إننا لا نكون مثل إنجا كان إنجا بين ملايكة والشراب أبيك باي منيسة كمان باي واللباس أبيك باي منيسة خذي وعطي باي منيسة الثالث ثلاثة محبة مع الله التي تنافي محبة الله kéèyàn nífẹ̀ẹ́ gẹ̀ pẹ̀lú ọlọ́run ẹgbẹ́ ọkọlù rẹ̀ nífẹ̀ẹ́ tọ́lọ́wọ́ báyìí ó di parí híyà àti kó na mahabbat lè gẹ́rẹ̀ láti mahabbat sani kó nífẹ̀ẹ́ lómi pẹ̀lú ọlọ́run ọba bó ti nífẹ̀ẹ́ ọlọ́run ọba bákan náà ni àwọn akẹ́kọ̀ọ́ mi ní mahabbat àbí ká ń gbà yín gan tọ́lọ́ bá dọ̀rọ̀ ọlọ́run àti gan ayé àti gan ọba lẹ́bi o ó di ọ̀rọ̀ àbúrò ara tàbí dín lọ́yà ní sọ̀rọ̀ gọ́gbà tí ń sọ̀rọ̀ ní nẹ́sọ́láàsì lórí sáàs àwọn kan pàtàkì àwọn kòkòrò àwọn alẹ̀ ní àpá sẹ́kẹ̀ òkú ẹ̀yìn kò sáyé àfíṣe ìjálà jọ́s lọ́kan ìjálà Kaduna lọ́kan kò ìjálà jọ́s lọ́kọ̀ yẹn lẹ̀ ìjálà Kaduna afẹ́fẹ́ kọ́lùwọ̀gbà ẹgbẹ́ ti kọ́ lẹ̀ oní ara oníṣòwò nígbà tó mìíràn amẹ́tàlá Kaduna láéláé lọ́dà nínú àwọn pé nǹkan tí Islam wí ní káì á gbé Islam tó ti kàná bí ọ̀rọ̀ tọ́lọ̀ dé yìí ìdí mìíràn tó kó ní kí ní ìdájọ́ rẹ̀ ní jáyé sì ó ní àkáàbìrì ah, mu náà ah, mọ́tì àgbé lọ́bẹ̀ o àyèbàká lọ́bẹ̀ sọ níbi àyè káàbìrì tiẹ̀ ó di yé wa àwọn Islam lẹ́gbẹ̀ẹ́ kan bí eléyìí ó di yé yàrá yàrá màmá ti gbìyànjú kí ni wọn náà ti ọlọ́ọ̀bá kọ́sàn wà mọ́sàn ọlọ́ọ̀bá ọdún kí a pẹ́ kí a pèsè àwọn akẹ́rù min mahabbatullah ṣááyẹ́tù ìdá ta'aradat mahabbatullah wa mahabbatu gairi kọjúmọ̀ mahabbatu gairi lọ ìpínlẹ̀ pítọ́rọ̀ bá kọlura wọn ní kàwé ní ọlọ́ọ̀bá ní kẹlòmíìnì yóò pèsè kọjúmọ̀ mahabbatu gairi lọ yóò pèsè ti ẹlòmíì ti tẹ́lọ́ba ذلك إذا جعل هذه المحبة ندا محبة الله òun náà ti bá fi ìfẹ́ yìí tí bá nífẹ̀ẹ́ rẹ̀ bí bó ti nífẹ̀ẹ́ ọlọ́ọ̀bá ní ológun kọ̀ọ̀dọ̀ ìkàdímù ha ẹ máa tì síwájú ala mahamdulillah jọlọ báwo ìsáwí ha bí ha àti wọ́n mú dédé ọmọ dédé pẹ̀lú ẹ̀ kó mú dédé pẹ̀lú ẹ̀ lánàá àbẹ́jáde máa fi ẹnìkan ń sọ̀rọ̀ nípa àwọn ilẹ̀ Yorùbá nípa ilẹ̀ Yorùbá nípa pdp àti apc wọ́n ní wọ́n àwọn tribunal ìjọ fẹ́ pé ìbò ìtẹ́kọ̀ adélékè lọ wọlé ní ọ̀ṣun state ọmọ ẹ̀ lazarek búra kan ní káà ìbànújẹ́ lọ́rọ̀ ẹ̀jẹ̀ fún wọn búra kan ní kíníkíní ìbànújẹ́ dpdp lọ́wọ́ lẹ́yìn náà wọ́n sọ̀rọ̀ ìsìlámù ó ní ìsìnkú gbogbo gómìnà ṣe yorùbá pátá sílé ìbáfi lè wọlé lẹ́yìn gbogbo gómìnà ṣe yorùbá pátá di àwọn kẹfẹ̀ẹ́sì ní kò sí ìsìnkú láàrin wọn lórí ọwọ́ tó kọ̀ sósì sí nìkan láwọn òkú jẹ́ ìsinmi kí ló kàn rọ ẹ̀sìn pẹ̀lú ìdíje ìsìnkú ọmọ kẹrẹ ìdígbò òun òun kò sí nǹkan tó kan rẹ̀ sí eléyìí ẹni kí ọ̀rọ̀ pdp lọ́ba kí ọ̀rọ̀ apc lọ́ba ọ̀rọ̀ kí lọ́ba ọ̀rọ̀ islam ó ti yé wa bó ṣe rí nìyẹn ìgbọ́rọ̀ mi ẹyẹ yín mùsùlùmí láti máa prefer islam lọ́sọ̀rọ̀ nípa bákan àwọn gómìnà mẹ́rin mẹ́fà alẹ́ yorùbá mẹ́rin nínú wọn fa mùsùlùmí ni wọ́n wá di pé àti àwọn mùsùlùmí kan gbogbo mẹ́fà ọ̀rẹ́ wọ́rì bí pàṣẹ wà lọ́wọ́lé pdp ọlọ́wọ́ wọlé ayé sùkẹ́rà àgbà nífẹ̀ẹ́ sí ẹ̀ di gbogbo wọn mọ́ yóò ìfẹ́ bọ́wà nífẹ̀ẹ́ ó di yé wa bọ́lá òtún àlà àlẹ́ ẹlẹ́mí kò ní sọ́kẹ́ pẹ̀lú هنا قلت لي إنما الدنيا طعام وشراب فإذا فعل على فعل الدنيا سلام جبون ديني اللهم جابوه الشاهد من عابر آية إلينا نيرين آية هي إن الله جعل هؤلاء الذين سووا محمد الله محمد غيره مشركين كائن لله أندادا لأن آية تقول Eh, àwọn tí wọ́n mú àwọn ogun ọba ìfẹ́ ọlọ́wọ́ ọba àti ìfẹ́ ẹlòmí ìbẹ́pẹ̀lẹ́ pẹ̀lú tí ọlọ́wọ́ ọba lọ́wọ́ tí wọ́n ní ọ̀ṣùgbọ́ ìjà ilé iná lillahi àndáadà tí àwọn tí wọ́n wárú pẹ̀lú ọlọ́wọ́ ọba ẹnu fi sahih inú sahih buhari àti muslim عن النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أنه قال من قال لا إله إلا الله وكفر بما يعبد من دون الله حرم ماله ودمه وعسابه على الله عز وجل ليني فتوت ما لا إله إلا الله تاني تفوى ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni ọmọ túnmọ̀ ilé ìdáadáa ọdún kàtà lè tẹ̀wé ní mẹ́ńkọ́ọ̀lá ẹgbẹ́ tó bá ìpé láà ilaha illallah kò sí ìjọba ìjọba fún àfọlọ́wọ́n ọba ọ̀kọ́fẹ́ bí máa yóò bá mi lóni lọ́wọ́ ṣe ya kẹfẹ́rí pẹ̀lú gbogbo ìjọba fún lẹ́yìn ọlọ́ọ̀ba máa yẹn ètò ìdúrà tó gbogbo nǹkan kó sínú gbogbo mẹ́bí ìjọba yọba aláìka ni àbẹ́bí ni ìjọba àwọn ọjọ́ ìjọba àgbọ̀ máa yóò bá mi lóni lọ́wọ́ ọdún ni bẹ́ẹ̀ haruma máa lò dúkìá rẹ̀ ti dọ̀wọ́ nù وحسابه على الله عز وجل يصيروا شعر أول غنوبة أصبح ونوبة قولوا في الصحيح وقوم في الصحيح لم يفتح المؤلف رحمه الله بالمراد بالصحيح أفاصل ما صحيح صحيح ابن هبان صحيح مسلم قالوا في الصحيح مقلق قوبة ثم سبع اللبان في الإمام بخاري وديوة إمام مسلم هو صحيح بخاري أم صحيح مسلم صحيح بخاري لا تسواني بصحيح مسلم ام عن المراد به حديث صحيح من رأى الجوية حديث بي حديث صحيح هني وجدت بخاري جاني مسلم وجدت ابن حبان جدت مصنف عبد الرزاق سواء كان في ضعيهين معا أو في احدهما أو في غيرهما أو انه صحيح بخاري ميجنيو àbọ̀wà nù ọ̀kan náà méjì ni o àbọ̀wà nù àwọn àdìsí mi náà kọ́ra tẹ̀lẹ́mí lè bàá kọ́ ipò àdìsí ọ̀yẹ́ òní ó ní àlẹ́sẹ̀lẹ́ o ìtìlá àǹfì dáàlìkà yàmìlọ àlẹ́ ìndà ìtìlá àfà òfin wa ní pàtó ọ̀rọ̀ pé ilé ìdáyìí ni ìdáàmú bá wa ó gbé wa lórí ibi fún wa ní ورد هذا التعبير في سياق مؤلف حديث الحديث في مواضع أخرى حديث و مؤلف هنا فاطمه الإسلام محمد بن الوهاب نوع هو مواضع نوع هو حديث أما يمي قومي ومرسي هو والمراد به هنا أي دبعا في صحيح مسلم صحيح مسلم والله تعالى أعلم قوله صلى الله عليه وسلم كل جلال ذلك من قال لا إله إلا الله أجل لا معبود حق إلا الله سبحانه وتعالى فلفظ الجلالة يدل على ضمير مستنكر في الخبر قالوا لا إله إلا الله الجلالة إن لو بيروي أن كان فاني روي المستمر غير أن لا تعمل من معرفتك يقول هو الخبر لا إله إلا الله هنا نفاني روي إنجين سلي قولوا وكفر بما يؤمن من دون الله ويا كفر بالبودون جوزف لن يلوبه ذكر به الله قولوا لا معبود بحق إلا الله ذويه وكفر بما يوبد من دون الله وكفر بما يوبد من دون الله بي تعلن لا إله إلا الله طبعا لا إله إلا الله العي لا تجيبه نعم رابر ميون يجابي يقول لا إله إلا الله من قال لا إله إلا الله وكفر بما يوبد من دون الله كيف ما كيلو مين كيلو مين وكفر بما يوبد من دون الله ọ̀tún láìlẹ̀ lọ́lọ́rọ̀ wọ́n mẹ́ lọ́gbùlọ́ wà mẹ́ ha nítorí tó ní láìlẹ̀ lọ́gbùlọ́ ààfin rẹ̀dà ní ọ̀nà ni láìlẹ̀ alkọ́fù bí máa yúbà nínú lọ́lọ́ láìlẹ̀ ààyẹ̀ mọ́dé tó wọ́kọ́fù bí ilé ncdc àti ìṣẹ̀lẹ̀ ọ̀rẹ́ kí ni nílẹ̀ ni lọ́lọ́ mi gbà pé láìlẹ̀ là fáìn àmọ́ àwọn ẹlòmíín náà lè wà gẹ́gẹ́ náà àwọn ẹlòmíín náà kò kábọ̀ nílẹ̀ kọ́kọ́ mi rí ẹ̀sìn ní àwọn kan gbé jésù lọ́kẹ́ bí ọlọ́run àwọn ń pè lẹ́yìn òtítọ́ ní ẹ̀gàn nígbàtà ọlọ́ọ̀kú ṣé òkan náà wà sí yorùbá lọ síbẹ̀ wọ́n lọ sí ìdàrà bí pípàdó àfọ̀ bí sídìrà làṣà wọ́n ń challenge àwọn máa lè kí ó mí wọ́n challenge bí ah, áà ṣe ní à lára tàbí ní kìrìkì ìṣẹ́lẹ̀ kìrì ṣe ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba kẹfìrì náà ló ti fún òun faramọ́ ní tẹ̀sí ìjẹ́ ìmọ̀bọ̀rọ̀ mi yé nílẹ̀ yìí náà àwọn fẹ́ràn kóra wọn jọ ọlọ́ sí tẹ̀sí ẹ̀ ní bùtẹ̀lá square náà ló ti gbà fún mẹ́rin àdá náà no ah ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ gbogbo ìjà ó wà noble ó wà sí mẹ́rin fine jẹ́m ẹ́ kéde. mo ní gbogbo àwọn west náà lè ní ìjà àgbẹ̀ náà ní gbogbo tó ti náà làwọn ẹlẹ́bìnrin ojú ẹjá àmàlà ń sọ ẹ̀rọ náà fún yín sọ̀rọ̀ àràbùdà ah, àwọn wá ẹdúmẹ́ntẹ̀ tó díẹ̀ jù fún àwọn nọ́ọ̀tì lọ lọ́wọ́ ẹ̀fà àwọn Yorùbá ju gbogbo àwọn ọ̀rọ̀ nípa ìwé ó di wọ́n sí nọ́ọ̀tì náà àmọ́ kò nǹkan àwọn ọmọlẹ́yìn sàdáwọ́nà mo kárí ẹ̀ ọ̀n bá torí nǹkan láyé ni wọ́n ní fún wọn mú pẹ́lúwọ̀dù ju gbogbo ọgbọ́ wọn tó dápò ẹ̀wọ́n jàjá wọn tó léyìn náà. wọ́n náà fojú sí o. àwọn mídíà ló gbé ọlọ́wọ́ tó ti bẹ̀rẹ̀ àwọn ẹ̀sìn. ọ̀dọ́ náà fojú sí o. alákùnrin ha àjẹmíbùlù ìdájọ́ pé bákan kìí ṣe ẹ̀rọ yẹn mo dẹ̀ láìkẹ́ ń jà yẹn. dé musa síkà kàmínà ti kàtí sàmùlù mà kàmínà kàmínà tó ń gbà kàmínà ó ní ẹjọ́ báyà gbèlédé ní ẹ̀ka ìpínlẹ̀ mọ́jà lójúmọ́ ní èyí tí wọ́n ti lẹ̀ dé súnmọ́ gan-an bí àpèjì tí wọ́n yẹ mùsùlùmí kí ni wọ́n fi gbà wẹ̀. àwọn ní vegetarian ni kò sí ń jẹ anything tó wá lédè. ẹjọ ọlọ́run kò sáà lọ wa arákùnrin ha gbogbo bọ́sibájà tó yẹn kò tó kéèyàn wá máa ṣàdúrà fún gbàtí kiri ọgbà yẹn láyọ̀ ṣàdúrà fún. ó di wa. قال بها رحمه الله أراوة ابن أين يرمه الله أو ديوا مزلوني أو المضافر أيوا أي بإبادة أي كفر بما يوبد من دون الله أي بإبادة من يوبد من دون الله فيها كفرك له بوجود تفلين ولوبا قلنا ذلك بين تاوينيه لنا عيسى بن مريم كان يؤبد من دون الله ونحن نؤمن به لكن لا نؤمن بإبادته لا لا بأنه يستحق العبادة يعني بيع نبي عيسى مريم أخرجوه كان يؤمن جمون جسف لن يلوب عنهم لن يلوب عزيزي يقومون ìlànà abẹ́ẹ̀pẹ́ nìkan ní níbẹ̀ báyá rọ́mùdọ́mà ní ó mọ́ pé ó dọ́yìn bí wọ́n tó pé salamu alaikum ní bí ìgbó fún tọ́nù ó ní òtùkù tí ẹ̀fẹ́ gáràmà rárára wọ́n ti lẹ́gbọ́ tí ẹ̀ ó dí wà ọlọ́mọdé àfẹ́rẹ́ yíwọ ọlọ́ọ̀bà kí á bí kọ́ bí kọ̀fẹ́ kó sára mọ̀ o ọlọ́wọ́n bẹ dán ọ̀tí ẹ̀gbà kọ́gbà kú ní ìgbẹ́ ìgbẹ́ ọlọ́ọ̀bà wọn náà nú mi bí alábẹ̀rẹ̀ yìí ti gbọ́ pàdé لكن أما يبقى لا نؤمن بإبادتها بل هم جزفوني ولا عندي أنه مستحق لإبادة كما قال تعالى إذ قال الله يا عيسى بن مريم وموسى عيسى ومريم أنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قلت لكم وقلوا وقلت ni ọlọ́run méjì lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala قال سبحانك انت تكون ولوبا بما يكون ولوبا ما يكون لي ان اقول ما ليس لي به الاكل ولوبا وتكوني ان ما اقول ما ليس لي بحق تسمي نجوي ان كنت قلته فقد علمته قوي ولوبا وما تعلم ما في نفس من دون بايع ولا اعلم ما في نفسي من دون بايع ولوبا انك انت العلام الغيوب ما لبطون من من بوبنتك ما ما قلت لهم إلا ما أمرتني يقول لا تنكمي في جملة به جملة أن اعبدوا الله ربي وربكم وربكم ọlọ́wọ́ bá mi ọlọ́wọ́ bá sí náà ọlọ́wọ́ lè bá bí ìsáfẹ́ ju sí eléyìí ìkọlù bible wọ́n ti pẹ̀lú ìṣẹ̀kù the lord our lord the lord our lord is one god ó di wa mo máa ń sẹ́yìn sí ilé wọ́n ní the first four commandments kọ́kọ́ ní gbogbo òfin ó ní all Israel gbogbo Israeli the Lord our Lord is one God afẹ́lá kan lóyìn ó ẹ̀sùn dára rẹ̀ kò ẹ̀sùn dára rẹ̀ ó yìí kú dára rẹ̀ ó ní the Lord our Lord ó yìí kú dára rẹ̀ kò sọ pé ẹ̀ eh, sọ pé the Lord your Lord ó sọ yìí kú dára rẹ̀ pé the Lord our Lord is one God ó di yé wa ọ̀pọ̀ ẹ̀sùn dára rẹ̀ kó ìjẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba fóun náà ó yẹ rabbi wa rabbukum wa rabbukum ó díye wa wallahu ta'ala qawlu kufra bima yu'bad min dunillah دليل على أنه لا يكفي مجرد اللفظ لا إله إلا الله تقول لا إله إلا الله قولي لك بل لا بد أن تكفير أن تكفر بإبادة من يؤمن من دون الله pẹ̀lú di túláàsì kọ́ ya kẹsìrí pẹ̀lú gbogbo tó mọ́jọ́ sí fún lẹ́yìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala bal lẹ́yìn náà ti kọ́sọ̀rọ̀ àìdá bí kulli kufur gbogbo mẹ́jẹ́ kẹsìrí ya kẹsìrí pẹ̀lú onígbàgbọ́ man qala la ilallah ẹgbẹ́ sọ pé la ilallah wa yara anna nasara wa yahud al-yawm radini sahifa laysa bi muslim allahu akbar kama tilmafun gbogbo ẹ̀mọ́ mú pé láìlọ́lá àmọ́ nǹkan àwọn yẹ̀wú ní àfánà sáàrẹ́rà ẹ̀sán àwọn ọjọ́ alọ́nà kí wọ́n ní sí nǹkan wọ́n máa múra sí nǹkan jù ah, lọ́nà náà lọ́dá wọn ọkọ̀ wíbà lọ́sí bẹ́ẹ̀ pẹ̀lẹ́ ìsọ̀bí mùsùlùmí mùsùlùmí mọ̀ yẹ́ra anà àdìyà ní afkara yàkàrù mí náà máa yẹ ṣá máa yọrí pẹ̀lẹ́ ìsọ̀bí mùsùlùmí ẹ̀sẹ̀ pé káwọn máa sọ àwọn àdìyà ní àwọn ẹ̀sìn afkara yàkàrù mí náà máa yẹ ṣá ìtiwáwọ̀ ọlọ́dẹ̀ mú mẹ́ ẹ̀yẹ́ ẹ̀fẹ́ mùsùlùmí pdp àbí apc àbí arp kí ni wọn àwọn olóòjẹ president fine wọn á rọpò bẹ́ẹ̀ náà ní islam àti christianity àti yahudi àti gbogbo náà sí ni ó di hara àyíjẹ́ máa sọ pé ẹlẹ́sìn kejì wa ọ̀rọ̀ burúkú ni ẹmọ́ máa sọ bẹ́ẹ̀ mà ó di àwọn ẹlẹ́sìn míì fine àwọn ẹlẹ́sìn kejì àti méjì yẹn ókè ní tí ẹ̀mí ìsìnkẹ́ lọ́wọ́ ókè lọ́wọ́ ọba nẹ́kìn islam ọmọ yẹn pẹ́ẹ́gì gẹ́ra islam ìbínà ni فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين قدي وعلم صوان ونوبة نعم بل عديان القائد المفروضة من قبل الله بين أمان سمعي أمان ديوكا نتلون سلونا هذا دولون أبا عز وجل تمشى الناس على تيما لولوليه لهذا ينكر على بعض الناس لتعبير بقول أمان ilé ìwọ̀n àwọn afáàmì ìdí takọ àwọn èèyàn tó mọ́ pé fíkìrò ìsìlámi ìrúngbà ìsìlám ní fíkìrò yìí fíkìrò ìsìlám ni bal wajib an yuqal dínú ìsìlámi ìsìlám او عقيدة اسلامية دي عقيدة اسلامية ولا باس بقول مفكر الاسلامي قول بقى ليه كيلو نصف اسلام لانه وصف لشخص نفسه لا للدين لي إن يرنو ننشرهم قاري حدثني الذي هو عليه سؤال ريه والله تعالى عالم قالوا بها أبي الصلاة والسلام على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام بالله àbí ẹni tó yàrá àkọ́ kìí kí ní yẹn ní òun kìí lòun tiẹ̀ máa fa gbígbà pé kúfùrù ẹ̀ gan kúfùrù dúnà kúfùrù rẹ̀ ìfìrí kiri ni ó di wa ìmáàmù Shafi'i rahimahullah àtàwọn ìmáàmù kan jọ fa ọ̀rọ̀ yẹn wọ́n ní kúfùrù tiẹ̀ tí èkí wọn ráyìn àti ẹni tí ń kí wọn kúfùrù dúnà kúfùrù ni pé ẹni tí èsì mùsùlùmí káwé kìfìrí pali ni káwé gba ìsìlámù dání kọwé kọlẹ̀ sí kálmà

wọ́n sì ń fásitì àbí já ìlú nù ọmọ ọ̀ká orin sáàbù ní agbáàtì ọwọ́ àti máa fi tó wà nínú yẹn máa fi kẹ́rẹ́ rẹ̀ kò kàn ní àmọ́ kì í ṣe ìdánwò máa fi ọwọ́ àbí lọ pé ọjọ́ ah, máa kí wọ́n ah, gbogbo àwọn kírísítì ìfúkúrò wọn lọ sọ́ọ̀tì ní ẹnu àwọn ọmọ lọ sí máa kẹ́rẹ́ ẹ̀sìn tó ní irú àwọn ẹ̀yà ìsọ̀rọ̀ wọn tó kìrì ní ọmọ ìyá lè ti dáwà fún wọn ti báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ó ti yé wa kò yé wa wọ́n púpọ̀ náà kíkẹ́ sí lọ sí jẹ́ ìkọ́sì ní ọjọ́ sunday sí ẹ̀yìn náà máa lọ mọ́ọ̀kì lọ́jọ́ friday òbí bó ti yé wọn ni akọjọ́ ìgbọ̀n tó bèrè ọmọ ìyá mi ní sinna àgbòlógún láti débẹ̀ láti jíṣẹ́ ìdọ́dọ̀ sí balaga rẹ̀ sáàlà ó ti yé wa ìdèrí nìyẹn wallahu ta'ala alam naam bẹ́ẹ̀ni mo pẹ̀lú ara ìdí mo ṣe wà yìí ẹ kò yé ni ó di ẹgbẹ́ kò yé ni ẹ ti gbìyànjú láti fi ọ̀rọ̀ yé ọmọ ẹ̀rọ abalik wọ́n sọ̀rọ̀ kan fún yín bí eré báyìí pé ọ̀rẹ́ mi gan sọ pé irú nàìjíríà yìí àti kí wọ́n kíra mùsùlùmí ó gbà fún mùsùlùmí ó di mùsùlùmí ni nígbà tí a bá ní kí a máa yọ̀rọ̀ àwọn mùsùlùmí gidi ní nàìjíríà yìí àwọn tòbí ni wọ́n kò bá mùsùlùmí lọ ó di àwọn tòbí ni wọ́n kò bá mùsùlùmí lọ wọ́n kò bá mùsùlùmí kí a dára fún wa ẹjọ́ máa lọ ẹjọ́ máa lọ ó di hàn oní ẹ̀mà tíláàbù ní ìsìnkú wọ mọ́tò tírélà àmọ́tò tírélà ní 24 tàyà sí tẹ́lá kan wá fọ́ náà tẹ́lá yẹn kí ti tẹ́lá wájú ni kí lẹ́sì tẹ́lá tó wà nígbà olùdìmọ́tò lọ́wọ́ ni ọ̀nà bínú ń gbárí dáwọn olùdí kọ̀ sí lẹ́fẹ́ gbà ẹwà lẹ́fẹ́ máa dó tó tẹ́lá sí ẹni lẹ́fẹ́ bí ara yín wò ẹ máa wọ́ lọ ni ó di eyín ẹ máa wọ́ lọ ni irú bẹ́ẹ̀ lọ́rọ̀ Nàìjíríà Nàìjíríà léwu ju gbogbo àti mùsùlùmí jí ń kírun àti mùsùlùmí jí ò kírun báńkì ọ̀kan náà ni ọ̀kan náà ni ẹgbẹ́jì sinmi dáhùn tó fi bá fi wọlé tó fojú yín rí àwọn ala ní ájẹ́rìkì ala ní àdálà àwọn ò ní àdálà kankan tí wọ́n sáwọn yẹn kí sáyé pé àwọn christian Nàìjíríà lọ́pọ̀ wọ́n dẹ̀ ní àtàndé ìtawà nílùú tó fojú wa rí Nàìjíríà yìí ó rí àmọ́ ọlọ́run bá wa sí pé àwa la pọ̀ ni àwọn ẹgbẹ́ ìlẹ̀dí ìgbàlẹ̀ kọjá yìí ó fi hàn wá ó lè àwọn aṣíwájú wájú àfẹ́jú wájú ẹgbẹ́ torí a ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tó dìbò fún wọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n dìbò alẹ́ ìjọpọ̀ tí ó fún wọn tí wọ́n náà ọ̀pọ̀lọpọ̀ wọn dìbò fún wa ó di náà pápájú kàbínà àwọn amú one million plus àwọn amú eight hundred thousand nípa àjùmọ́ lọ ó ní wa àjùmọ́ lọ ó ní wa lọ ní jọ́s jọ́s àníkọ́ kíkẹ́ náà lásán òní ọwọ́ jọ́s náà ní bí kò kí a mọ̀ tiẹ̀ ó ní wa ó lè rí nìyẹn ó ń rẹ mọ́jọ́ ní kẹ́kẹ́ kó nu agbo ìsìlámù dákùnjọ́ lọ́ba láti ilẹ̀ mọ̀ sí wáàzí fún pé ó máa kírun mọ̀ sí wáàzí fún máa kírun apá àpàdákẹ́ mọ́ kírun ó di ọ̀nà. Thank you. àbí kí ló kù a búrọ̀ àkàní ìròyìn fún mi nípa àwọn ilé kù kọ́lọ́pù ní àbíjẹ̀bú ni fún àwọn ilẹ̀ ìjẹ̀bú yẹn ló sọ ọ̀rọ̀ abẹ́ ìkú náà ni àwọn náà ìkàní ìjẹ̀bú èyí máa ti wọ́n di àwọn lóye àwọn ọmọ máa fi yẹn wọ́n rí pé àwọn mẹ́sàn-án làwọn tó fi joyè dúró fún àtúntẹ̀ sí ìmọ̀ àdéhùn ìlà kalabushi náà gbogbo wa dé àwọn fẹ́ lọ àárín wọn gbà torí sí ọ̀rọ̀ náírà o ṣíkèsì ẹ̀ tàwọn olóyè tó ń tẹ̀sí wọn jẹ ni ọwọ́ kan fẹ́ wọ àárín wọn o tí wọ́n máa yẹn lọ́sí ìlàbá ẹ̀ òun wọ̀n sí lọ gbọ́ bí àwọn tí wọ́n fi jẹ oyè wọ́n ti yó wọ́n ti àjọyọ̀ àjọyọ̀ oyè oyè wọ́n bá tó ń láàrin wọn báyìí pé òun pé méjì láàárọ̀ aláàrùn àwọn ìgbìmọ̀ yìí fún òun bọ̀bẹ̀ tó wá lè jáde ó jẹ́ mẹ́fìlà òun náà ti àhá kúrò ń wọ̀ yìí ilé jáde òun bí àpé ìṣe oore fún gan ni lórí yọ ẹ̀ ó di yé ó lè rí nìyẹn àmọ́ bẹ́ẹ̀ òun láti jẹ́ náà ni èyí ló fi yẹ bá a nínú ọ̀pọ̀ bùtíkì mákìtà kúrò ẹ̀gbẹ́ ń bá ọba àjọlọ sí church ń bá ọba àjọlọ sí church ọjọ́ ni bàbá àdínà bá Ogun State ó ti yé ó lè rí nìyẹn ọlọ́run kó sí àná wa. gẹ́lẹ́ rẹ̀ tó fi lọ́nà pàdé rẹ̀ ilé rẹ̀ nù kúkúrò máa fi wà nù lé rẹ̀ táwọn náà sọ́ọ̀tì máa fi ṣe àtàlátò jọkẹjọkẹjọ ẹjọ́ bá àwọn tí ń bára jọ mi lọ́sọ̀ọ́ lọ́sọ̀ọ́ àmọ́ gẹ́gẹ́ bàbá gbàgbà kìtẹ́mìtì pípẹ́ ọ̀rẹ́ rẹ̀ kan christian kú wọ́n á lọ rẹ̀ wọ́n á rí wọ́n sì kó sí wọ́n gbé pósí láti lu ọba wọn alẹ́ máa wọ̀n àwọn mùsùlùmí ẹ̀dẹ́ ẹ̀sìn ẹ̀pẹ̀lú pósí ọ̀sán tó di christian nítorí pósí wọ́n gbé láti lu ọba ó ti yé ọlọ́mọ sọ̀wọ́nù